mo dé mo dé sí ẹ lọ́rùn irọ́ irọ́ ni mo ní irọ́ ni má fi ẹ̀sìn tọ́ èmi jẹ mi ò gbà má fi kùránì rú mi lójú mo ti gbọ́n pa ẹ̀jù bẹ́ẹ̀ lọ wọlé kan jáde ìjà dé èmi ni èmi ni èmi mo fọ́lù okùn òye ìwọ tó o bá tọ́ka nírù mọ́lẹ̀ wàá ríjà ọ̀ká ìwọ tó o bá ta kéèké lẹ́yìn ẹsẹ̀ mọ́lẹ̀ wàá ríjà fàyàfà abíga gbòǹgbò èmi mọ́rọ́ fọ́dọ̀ alágbálúgbò omi ti ń dẹ́rù béèyàn bó o bá lọ oníjà òmòkun òmòkun bó o bá lọ oníjà òmò òrùn bàbá gbẹdùgbẹdù èmi kò sọ́kọ́dé ọmọ ajífọ̀hún nígbò ìrágbèje kànnàkànnà orí oró ọmọ ẹ̀ṣin ló kà. ó yá ìjáde. awusubilayi mi náà ṣetán ní ìrọ̀jì arákùnrin kí ló dé ṣàníjà ti tẹ́lẹ̀ ni. bí wo ò bá mi mi èmi mọ̀ rẹ̀ ah, wá ìwọ́kọ́ nìkan ní ìwà Adams ìwọ́kọ́ lẹ́jọ́ gbadé mo ti gbọ́n pa ẹjù bẹ́ẹ̀ lọ kí ló dé kí ló dé kí ló dé kí ló dé ìwọ nìkan ló wà lù mí ṣé ìwọ nìkan ló wà lù ní tọ́ba náà dárògbò dìyàn sílẹ̀ lọ́tún ìrẹ́ ni bọ́nà dá sílẹ̀ lọ́sì ìrẹ́ ni bọ́nà dá sílẹ̀ wájú ìrẹ́ ni bọ́nà dá sílẹ̀ lẹ́yìn ìrẹ́ ni ìwọ lóògùn ni ṣé ìwọ lóògùn bíi táwa wà àbò lágbára tó rú àwa tó fi jẹ́ pé wọ́n lòkìkí rẹ̀ ń kàn káàkiri mo ṣe tán mo fẹ́ sọ ẹ̀dẹ̀dùn arílẹ̀ mo ṣe tán mo fẹ́ fìyà jẹ́ èmi mo sọ bẹ́ẹ̀ ó yá wọlé kó jáde ìjà jẹ́. ó dà dúró dè mí mọ̀ ọ́ ó ti dà bẹ́ẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni now you are talking. èmi ò fẹ́ jà wúrú ju lẹ́rìí ra máa ọmọkùnrin. ìwọ bọ bàbá bàbá. ìwọ wẹ́ n ò torí ẹ wá bí. bàbá o. ọmọdé òmùgbò pè lẹ́fọ̀ọ́ ilé mi. èmi mo sọ fún ọ. yíyà. gbà mú. kí mi mú. mú sẹ́. okay ok now mo tún mú mi now. nílẹ̀ yorùbá omi la fi ń ṣe ni lálejò omi la máa ń tẹ̀ kí a tó tẹ̀yìn ọrùn kí a tẹ̀lé mi ká lọ. kì í tún wọlé ká lọ. wọlé ká wẹ́ kò lè yà mí lẹ́nu ohun tó sọnù láàrin ọmọ Odùduwà nìyẹn. kí ni ohun tó sọnù láàrin àwọn ọmọ Odùduwà sọ fún mi mo fẹ́ mọ ohun tó sọnù láàrin àwọn ọmọ Odùduwà. ìfẹ́ ni. ìfẹ́. tó fà á tí àwọn abúlé sábúlé fi dojú ìjà kọra wọn tó fà á tí àwọn olóṣèlú wa tó wọn fi fẹ́ra wọn tó fi ń para wọn kiri. <laughs> ọ̀rọ̀ ìfẹ́ ìṣe kókó pàápàá láàrin àwa ọmọ Odùduwà. fún àpẹẹrẹ màá sọ ìtàn kékeré kan fún yín ìtàn yìí kéré nígbà ìwáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa nǹkan tó ti ṣẹlẹ̀. ẹlẹ́dàá mi ò jọ sọ̀rọ̀ àjọ lẹ́yìn. ìyá mi ó ní ìyá mi àmì ilé ìmọ̀. àpẹ̀lẹ́ yá wa n hmm? yéé ṣàjẹ́ náà ni ọmọ bímọ bí ẹ̀jẹ̀ ń tẹ̀lé yín. èdè mi ni òyì ọ̀. Ah, ah ọmọ pé bẹ́ẹ̀ lómi ìbá fẹ́ bímọ báwùn kì í fẹ́ kírò ọ̀pọ̀ lọ́dọ̀ òun dídùn náà tèmi náà ni kò bímọ láàfin n ò pé alájẹ o. wẹrẹ làágbọ o. àṣẹ àṣẹ. olódùmarè má jẹ́ kó rí mi ó burú má jẹ́ kó rí mi ó burú kí ni mo ṣe láyé ológbọ́n irú èyí ò ṣẹlẹ̀ sí wọn láyé àrẹ̀sà tírú ilé ọ̀sẹ̀lẹ̀ sí wọn kò ṣẹlẹ̀ sí wọn gbogbo wọn wọ́n sì ṣe títí wọ́n ìwàjà irú àbúgbà ọ̀sẹ̀lẹ̀ kí obìnrin ó ti máa rọbí láti jẹta láti jẹta. Ah. Ah. Yeah. Elédùmarè jẹ́ ó sọ̀kalẹ̀ láyọ̀ Elédùmarè jẹ́ ó bí jẹ́ ó bọ́lẹ̀ jẹ́ ó bọ́lẹ̀ jẹ́ ó bọ́lẹ̀ jẹ́ ó bọ́lẹ̀. orí ọmọ ti ń jáde bọ̀ orí ọmọ ti ń jáde bọ̀ gbé gbé gbé. ajírọ́ba ah, kábíyèsí ẹ gbà mí ìjẹta rèé tó lórí tí ń rọ bíi tí ò bí mọ. Ah, ah, kábíyèsí kábíyèsí ah, bí ti ṣe wọ́n nù bí ti ṣe wọ́n nù ohun tí wọ́n ń pè ní alámùúlẹ̀nu ẹ wo ìyàwó àjídé hmm. ọjọ́ méje ọjọ́ méje báyìí ní ìrọ̀bí ọjọ́ méje odidi ọjọ́ méje bàtí ó bímọ méjì ló bí ó bí àìsèkèrè bíi. ẹyẹ mi yọ kò sí nǹkan máa bọ́ wọn èyí yọ ọmọ yòjú síbẹ̀ kò sí nǹkan kan àyè ò sí nǹkan kan ẹ̀fọ́ kan ìbàlẹ̀ kò sí nǹkan kò séwu bí ẹ̀wọ̀n jò ní ẹ̀wọ̀n jò ní malakọ̀ bí ti nínú èmi sì ń ṣe bí ọmọdé olúwa rẹ̀. dúpẹ́ orí mi ayọ̀ abara tẹ́ńtẹ́ mo dúpẹ́ torí mi ò burú tí wọn ò mú lájẹ̀ èmi tí wọ́n ní mọ́ wọlé rè kó lè bìbó sì ti bí i láyọ̀ asálẹ̀ wọlé kárí èkì báyìí ọlọ́run ò ṣe é. Mm-hmm. kò sí nǹkan kan sẹ́rí ìyàwó ẹ̀jẹ̀ tí mò ń wéwò mm. ojú rẹ̀ yóò tún báyìí nígbà tí rọjú ìyàwó la kò sí nǹkan kan ọkọ rẹ̀ fẹ́ bẹ́ẹ̀lẹ̀ mi kò sí nǹkan kan mm, má bẹ́ẹ̀ lẹ̀ pàṣẹ òbí ma òbí méjì mi lọ́rọ̀ parí <laughs> làwọn mẹ́mú yàrá yòó ló ń jọ kó kọ́lé tó máa rẹ̀ ọ̀tẹ́ tèmi náà bí láyọ̀ inú mi ìbá dùn. sẹ́ni bí wọ́n ti bọ́ lára igi tí yìí ní gíla olórí ọ̀sán láyọ̀ kò sí nǹkan kan kábíyèsí odò ní ah, ìyá wa. kára ó lé o. kí leléyìí kí leléyìí. káṣe rí inú wo. ìyá wa kí leléyìí ìyá wa ah, ìyá wa ah, ajẹ́rọ́ba òkú díẹ̀ kan ààyè ọmọ kí ni túmọ̀ rẹ̀ kí ni kí ni kí ni túmọ̀ rẹ̀. kábíyèsí mo lò wá ti wá. káàró lè o mo mọ̀ ẹ́ pé àròkọ wọ yóò yé yín. kò yé a. torí ẹ̀ lẹ ṣe ìdílé o. òkú àgbébọ̀ ẹ̀dìyẹ kìíní túmọ̀ sí wípé olórí ti fi ayé sílẹ̀. Ah, ah, àṣẹ́sí adìyẹ kejì dẹ̀ tún wá túmọ̀ sí pé ọmọ tí ẹ̀ retí láti ọ̀dọ̀ elédùn àtidé ọmọ ti dé. ẹ wá gbọ́ o ìkìlọ̀ mi sí ni wípé gbogbo àdéhùn tẹ́ ṣe nígbà tí ojú ọmọ ń pọ́n yín lẹ gbọ́dọ̀ mú ṣe o èmi ni ọmọ tí olórí. Ah! olúwa bẹ́ẹ̀ ni kú. ẹ sì gbọ́dọ̀ ṣe ìkómọ mi kí ayé gbọ́ kí ọ̀run sì mọ̀ wọ ajírọ̀bà wí o àìsí rò ẹni bá wí kò ní wíwẹ̀ mọ́ ẹni bá sì rò ó tó tún rò ó dọ̀rùn alákejì gbogbo ohun tí ó tún rẹ níní lónìí jẹ́ kó dòde o kó má bàa dára rẹ lẹ́bi. kábíyèsí ẹ jẹ́ borí sísun ẹ̀yìn. <laughs> kí n fi ọrùn ráńpẹ́ lajú kí wọ́n á ròyìn ìrìn àjò ọ̀run àti ohun tó yẹ ní sísọ tí ẹ fẹ́ bá mi sọ. ajírọ́bà ajírọ́bà ajírọ́bà ó fi mí lẹ̀ mọ̀ dára mo bímọ mo bímọ ọ̀ràn mo bímọ ọ̀ràn mọ̀ dára.